jazakumullahu khairan dúnà ìtọ́ láti wá bàbá wa ọmọ oh, bàbá wa lágége bàbá wa táyé sí jákèmá àwọn náà fún wa kí ni bá bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الدنيا إذا من الحمر ولى وغاب المرء وافترش التراب بل الدنيا إذا بلغوا الله وغاب المرء وافترش التراب تساءل عن فضائله ينازل oníwàásí àgbà akọ́mọ̀nkéwú àgbà. Adamallahu hayatahu. Ẹni tí ọjáde nínú ìlú àgbà. Adamallahu hayatahu. Tó sì kéwú lọ́dọ̀ àlùfáà àgbà. Adamallahu dawlatahu. Tí wọ́n ń lo ipò àgbà pẹ̀lú mímọ̀ àgbà. Hayakumullah àlùfáà wa ìyá sata ẹ̀yin ni oníwàásí ayébẹ̀kọ́. bàbá wa sata. etí ò ní jẹ́ kí ọ̀rọ̀ tèmi ọ̀ pọ̀. nkà méjì ni ọ sí bí èèyàn sele lè wọ́ lẹ́nu tó bírun tó ṣe wáyé bá ṣe èèyàn pé ìlú ẹ̀ ní nǹkan ṣe ẹbí ẹ̀ ní nǹkan ṣe àkọ́kọ́ ntí ó ṣẹlẹ̀ sí ni wípé gbogbo ntọ́ sálọ ajẹ́pẹ́ ń tún sẹ́wọ̀n òwú ni. ìbànújẹ́ ni èmi bá dé àyè àmọ́gbà mo dé àyè fọ́tò bíi tún ya fọ́tò mi fún mi ọ̀ya ìdùnnú sẹ́gbẹ̀ẹ́ kan ó sì yà ìbànújẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan. ọjọ́ tí àwọn àlùfáà àgbà kú mo wà lẹ́dẹ̀ẹ́ ní ọjọ́ sátọ̀dé mo kúrò ní ìwó ní kúta mo pariwo àṣetán bẹ́ẹ̀ mo wá lọ sí Owódé Ẹdẹ gbogbo bí n ti ń ṣe wáàsí lówó dẹ́ẹ̀dẹ́ àwọn èèyàn ń kọ́ síbi kọ́mẹ́ǹtì wípé bàbá wa àfọ̀ǹtà kú àmọ́ sẹ́ ma wípé kíní yẹn ò ní kọjú sèmi kò jẹ́ kí n mà. mo wá ju máìkì ilẹ̀ ọ̀kan nù àwọn àfáà tọ́wá ní àní lọ sí èkó tọ́lá gba bẹ́ẹ̀ lè kó ni ẹni ọkùnrin wà sí ní fọ ìjọ sunday àfààní wa ní kí n dákun tó ní ọlọ́run òun fẹ́ sì di àfà wa kádàkùn ká sùn ní ẹ̀dẹ̀ yìí wọ́n ní sun ẹ̀dẹ̀ rí oníkọ́jí àwọlùmọ́ra ń dákun ibi àti wàá jòkó lẹ̀ lọ́wọ́ ọkàn kí mo ṣe ń wọ́n kíbà ah wọ́n ah. ní kí ló dé òwe kankan láàrin ìṣẹ́jú náà wọ́n á pè àwọn yìí pé ese ọkà dákẹ́ ìkà sọ wọ́n wọ́n kọ́ inú ọmọ abébìnrin nìkan sí. ìwúlò àwọn àwọn àfọ ìkílà adé ìrówó la gbọ́. ó ní àbí ẹ ó ní àbúrò ọgbọ́n làwọn tá lè yí òun ni à wọ́n yà bá wa lẹ̀ bàbá wa kan gbà ní ó a. à ó náà mà ní wọn kú ní tí mo wí wọ́n padà ń sẹ́yìn sí ìgbà wọn ní wọn gbọ́dọ̀ kú wọn gbàdá ń ṣe sigi o wọn ni wọn àbá àbá wọn gbọ́dọ̀ kú ẹni mọ bí wọn gbọ́dọ̀ kú ni pé bàbá tó bí wọn ọ̀rá jẹ akọ́mọ wọn ṣáájú wọn lọ wọn ọ̀rá jẹ ìbàdàn lọ. wọn ni ẹ tún wò ọba tún o wọn ni bó ti rí nù títí àbá yìí ọgbọ àwọn ọmọ mi ni a sùn tilẹ̀ fi mọ́ ẹni yẹn gbá lè sùn mo ní orun mo lábẹ́ sùn mo wá darí dé lọrin lánàá mo ní wáàsí ńlọrin lánàá bí mo ti wá ń parí tí mo ń darí dé wáàsí tí mo ń parí wáàsí ńlọrin ilẹ̀ ti sùn aládà wa nínú àwọn Yorùbá sì ni wọn yẹn lè kíyàn ní alẹ́ atúnwá ní wáàsí ní ìwó lónìí òwe ní wọn bá tábà rẹ wọn yẹ sẹ jùmọ̀ ìkìlẹ̀ tán ní wò ibi náà la gbà kọjá ìbànújẹ́ yẹn wá ń bá mi bọ̀ wá because <laughs> bàbá wa àfọ̀ǹtà òfò ṣe Kwara ó ṣe Ọ̀ṣun a máa ń tí ọlọ́run fi ni wọ́n bí wọn ní Kwara tó fi wá ní kí dáwọ́lá àwọn wà lọ́sùn ọ̀sẹ̀ ni wọ́n máa. ọjọ́ tí mo pàdé wọn nílẹ̀ yìí tí mo wá sí wá sí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi wípé tí n bá ti pa bá ti parí o àwọn ti ní kí àwọn ẹlẹ́hàá ọ̀dá náà lẹ̀ o ẹ máa sún ní ẹ̀ o mo bẹ̀ wọ́n ní pé dákun akúndébí à ń lọ ni. ọjọ́ òní mo wá sọ ìtàn bàbá wa àgbà bání ni mo wá sọ ìtàn wọn wípé àwọn tó bí ẹ̀yìn alibarika àwọn lèmi ti dàbí mo ti dà yìí. bàbá tó bí ìyá tèmi bàbá tó bí ìyá mi ìyá mi nìkan náà lórí gbogbo ọmọ tó bí ọlọ́run ọ̀nà ojú ìyá mi nìkan bàbá yìí wà ní muhazinu bàbá wa ìmáàmù bá ní bàbá náà ti kú lé ó twenty five years kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé bàbá wa yá sọ̀tà ìwọ́n ń gbé tọ̀ bàbá bàbá yá mi bàbá yẹn ó sì sọ dàlílù ni wọ́n máa kí látàárọ̀ wọ́n bá dàsùkò tí wọ́n lọ mọ́sálásí lágbo kan wọ́n kọ́kọ́ lọ gbálẹ̀ mọ́sálásí tí wọ́n bá gbá tán wọ́n pọn mi ságì mo ti yé wọ́n wà gbófá wọ́n pè wọn tí bàbá wa ìmáàmù bá ní bá ti wá dé tọ́ba ti ń bọ́ bàtà kalẹ̀ báyìí èmi sì kiri bàbá kan náà wọ́n kó bàtà bàbá wọ́n lọ kó pamọ́ tọ́ba tí wọ́n á kírun tán tí wọ́n bá ti ń lò ní bàbá tó bí àmì àmì nù wá yọ̀ọ́ wá kó bàtà bàbá àmọ́ mọ́ ní kalẹ̀ náà bá wọ bàtà bàtà tiwọn èmi wà kú lọ́wọ́ bàbá tó bí ya àmì ọ̀ wá fi ẹsẹ̀ tiwọn rìn láti mọ́sálásí tẹ̀lé bàbá wa ìmáàmù bá ní òní délé èmi wà kó bàtà àwọn lọ́wọ́ tábà wá délé bàbá ìmọ̀mù máa ní wọ́n wá sí wọn délé bàbá wa kọjú sí wọn pé bàbá yà àgbà bí wọ́n ti pè wọn nù wọn wà ní gbogbo ọjà tí wọn ra ọ̀rọ̀ wọn tà fún. bàbá máa wí bẹ́ẹ̀ sẹ́ni tábà ti wá kú òun bẹ́ẹ̀ kọ́nà kọ́nà tó máa ń gbà lọ mọ́sálásí tábà ti sẹ́ kọ́nà yẹn báyìí ní bàbá tó ní tọ̀ wàá sí òun ń kó bàtà mi kalẹ̀ wọ́n sẹ́ kọ́nà tí wọn ò ní rí ilé yìí mọ́ wọn ní sọ̀sẹ̀ wa kú bàtà kalẹ̀ bọ̀ èmi ọmọ èmi náà wò pé bàbá yìí ọ̀sẹ̀ máa ń rìn náà ọ̀sẹ̀ sẹ́yìn nígbà àwọn ń bẹ lórí hàlà bẹ́ẹ̀ nígbà àwọn awọlé kéwú lókè agodi ẹ wàá mọ̀ án tọ́ba kọ́ mi léyìí mọ́ tọ́ba kọ́ mi ń tọ̀hún wọ́n wá lè sunkún bá bàbá mi pé ogun tí wọ́n ń kọ́ mi ní ìlọ́lẹ̀ kéwú mọ́ wọ́n kí ló dé wọ́n ní gbogbo tí wọ́n ń kọ́ mi yìí oh ma ko nakọ ewu lọ ma n bẹ mo ní ìmọ̀ kankan ah wọn wá sunkún náà pé kíni kan lẹkún wọn ni n de ká lọ pẹ̀lú aṣọ blu àti fìlà àti anna muslim sọgẹ àwa wa tẹ̀lé wọn dọ́dọ̀ bàbá yẹn máa ń gbani àmọ́ mo ti kú lọ́dọ̀ wọn yẹn ti gbé lọ wọn mọ́ mo ti padà sí ilé bàbá mi wọ́n wá kúnlẹ̀ síwájú bàbá yẹn máa ń gbani wọ́n wá ń sunkún bàbá ní bàbá yà gbà kí ni pa kí ni èwo ní kí ló dé ọlọmọ yìí ni wọn lè yọ nǹkan tọrọ ń fún mi náà nìyà ó sì yọ dàbà àjùsílẹ̀ kí wù bàbá yàyà lọ́ba dé ló ló wọn ọmọ nǹkan bó bàbá wọn ni bó ní sì wá lẹ́yìn báyìí ìlànà ìlànà bàbá máa ń bani wàhálà rẹ pé ọ wá sọ pé bàbá yà gbà ó ti rajà pọ̀ lẹ́yìn bí n bá wù nǹkan kan ó lẹ́yìn àmọ́ kó lè bá a fi kan balẹ̀ Abdul Wahasi wọn nà sọmọyà wọn á sí fìlànà wọn á bẹ̀rẹ̀ sí ní kéǹkan yẹn lémilémi wọn ké bẹ́ẹ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú ẹsẹ̀ ń rún mí èsìlẹ̀ wù nǹkan kan wọ́n kàn ké èèmọ̀ tí wọ́n ké wọ́n kàn ké wọ́n kàn ké wọ́n kàn ké wọ́n wá kékeré yẹn wọ́n wá tutọ́ wọ́n wá tusi wọ́n wá fọwọ́ báyìí wọn ní bàbá àyàgbà wọn lè ti dàbà. bàbá yẹn tára tí wọn ní bàbá tó bí ya tèmi jira jà kémi orí báyìí bàbá yẹn kọ́ ma wọ́n kú. bọ́lá ń sì fi àbàntà sanwó lẹ́sàn. èwo la bẹ́ pè yín o lọ́rọ̀ máa sàyàn lẹ́sàn-án wípé dáadáa tó ṣe mú ọmọ yìí sanwó lẹ́sàn-án kó tún wá gba nǹkan yẹn padà lọ́wọ́ yẹn. bàní tún ní ìdábàlì òmùrù alágábàlì mariwo àbútárasà tòrọ́bà. Àtàṣà àlà àfàkà ilé ìlú làṣọ wàkà ìrù náà sì máa tàràkà ìlìjà wa. Dàmọ́lá ọ̀há yá dà o. Ẹ ṣe wá sí fún wa ni. Hmm. Ìjọ tí Ṣé Abdulrahman Sakama tọ́jú ẹ̀gbọ́n Abdullahi Sakama ọmọ akéwùsí Adama ni ní wọn kú bí baba náà ti ní màtó ní wọn kú sèkà ádámù wa wà lọ baba wa fẹ́ yìí ti lárò giri baba wa ń sunkún àwọn afa wa ń gbé jáde ádámù wa sunkún ma baba ní ma pè ma sunkún ma ẹsẹ wa sunkún mi ni. wọn tó gbọ́dọ̀ pé wọn wá sí bí àwa àwa sọ wá sí àwa làgbà kò sí Ìlọrin àgbà ìlú yìí lóṣogbo yìí agbákòóso wa mẹ́. ọ̀rẹ́ ni wọ́n wá láti ọ̀rìn délẹ̀ yìí níjọ́ tí bàbá àfàǹtà àti déyà yìí àgọ́kárò Òṣogbo wa kọ̀ǹpilẹ̀ wọn lọ́rin wípé àfàǹtà àti bẹ́ẹ̀ ti ń dómọ yín ń pa mọ́lẹ̀ wa ni mọ́lẹ̀ ìsìlámù ni ọ̀tá mọ́lẹ̀ rẹ̀ ń bà yín lójú jẹ́ ni bẹ́ẹ̀ ọmọ baba àgbà wọ́n sì jọ mu bàbá wa ìmáàmù bá ní ọ̀nà méjèèjì yẹn lòfó ṣe gbogbo ní ti ń jẹ́ màdìgàsí òfó ṣe wa gbogbo ní ti ń jẹ́ àdàbí òfó ṣe wa gbogbo ní ti ń jẹ́ sòmùrà òfó ṣe wa gbogbo òun àfa yòówù láyé ọba yẹ pé dáwà yìí náà lòun náà gbé lọ́wọ́ tóun náà sì pẹ̀tẹ̀ bọ́ tó pẹ̀tẹ̀ bọ́ yìí tẹ́lẹ̀ wọ́n pẹ̀tẹ̀ bọ́ gbogbo ẹ̀yìn tó fẹ́ lo dáwọ́ làwọn kalẹ̀ tí ó sì rí lo dálẹ̀ bàbá yẹn pé èèyàn lábàá ló pa bàbá wa Fantani <laughs> wọ́n ti kọjá kápẹ́yìn lọ́pàá ọdún wọn mọ́. àmọ́ ìrọ̀ ọlọ́run lánàá bìrì aṣáàrò ní orí dàbí mọ̀n fìlà áwùjì àwọn ará nàbí yẹn rọ́pò fún wọn. àmọ́ tọrọ ń gbà lérò pẹ̀lú ẹ̀. ètò wọn á pín ọ̀pá mi lẹ́kún pé ọ̀kan jẹ́ ọ̀kan sì ń jẹ́ ìdùnnú ìbànújẹ́ ni wípé kí bàbá bàbá àgbà bá ní ó tó bí wọ́n ti tó ni wọ́n yẹ pé tó kù tí wọ́n ń retí ìgbésí ayé wọn bóyá ká máa ní láti bí ogún ọdún ni bàbá náà ti ń retí pé wọ́n hmm. bá yá ọlọ́run ọ̀yá wọ́n bá yá ọlọ́run ọ̀yá ọlọ́run wa ní ọ̀yá ọwọ́ hmm. ajẹ́ pé wọ́n mẹ́rin ọlọ́run wa ló yá ìbànújẹ́ ńlá ni o ìbànújẹ́ ńlá ni o léyìí tọ́já sí wípé tá a bá ní tí bàbá wa àgbà bán ní ó fi kú tọ́ba kú áhìrù lásà tí wọ́n fi bọ́ síwájú ọlọ́run ìbànújẹ́ bàbá bàtà yọ bẹnu tó bí lọ. kìnìún yẹn lọ́kọ́ kí ni ọmọ kí ló wí fún inú mọ́tò kí ló sọ. oní báwo ló ṣe sọ fún bàbá. oní oní báwo ni wọ́n ṣe túfọ̀ bó wọ́n ṣe sọ fún bàbá ọmọ yìí kìnìún kí a kàn fún ọ̀nà wo náà gbà sọ fún bàbá. ìbànújẹ́ ńlá ni bọ̀sí ń gbà wọn á dé àyè tí mo dùnkú nísìn tí wọn á dùnkú lẹ́gbẹ̀ẹ́ khalifa ìgbà yẹn ni mo tó rí dùnú díẹ̀ tí ọ wò lé sí mi la ìgbè ọba yẹ pé ọba kú náà tí ọba sí wẹlé yìí kí wọn mú àwọn akéwọn wọn lè bá wípé ẹ dákun ọmọ akéwọn ń pè náà ní tèmi àmọ́ ìmọ̀ wálẹ̀ kan lọ́sẹ̀ tí ọ̀ wá síwú eléyìí fún bàbá àmàta tí ò sí wà níbàyí. èyí tí ọ̀kan nù àwọn àfáà ń fi prógrámù khalifa hàn mí wípé bí bàbá ọba bẹ lọbẹ kan wọn khalifa nù ìwọ náà lọbẹ tí ọba wá síwú eléyìí fún bàbá àmàta ẹ̀yin jẹ̀ma kábà pa irọ́ o lẹ́yìn àti tán o torí gbogbo wa bá ti kọ̀ yìí àti bí ọjọ́ kẹ̀ yóò ti kún tó àti bọ́jọ́ kẹ̀dá ọjọ́ ṣètúrà ti kún tó àti gbogbo ó kún tó oníkálukú bá ti lọ tán àwọn tí ó kù ní ó kù. bàbá yìí lọ́wọ́ kù tí ó wà tọ́lọ́hún ó wà fi dá wa ní omi ẹkún. ẹ má sọ fún wa lóòótọ́ àmọ́ kí bàbá ó kú kọ́ wọn máa bẹ ẹ̀mí bàbá ọ̀bọ́n náà nù. gbogbo ẹ̀yin jàmáà bàbá wa fọ̀ntà ah. èyí tó ní ọ sọ fún yín tí ìjùmọ̀ ìkìlẹ̀ òun ni wípé gbogbo ọ̀nà tí ẹ bá fi gbárùkù ti kàlífà ẹrù tí abàtà arù ni wọ́n ju lẹ́pẹ́ yìí o wọn ò sì palẹ̀mọ́ fáwọn ojú ọ̀dún náà lẹ̀ tí wọ́n bá palẹ̀mọ́ rẹ̀ wọ́n ti di ọ̀rọ̀ kàlífà jù báyìí lọ́wọ́ àbàtà ń kíra máa ń tọ ọmọ ọlọ́mọ lọ́wọ́ ní kọ̀ọ̀rá yìí fún mi àsìkò tí wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ọmọ àwọn ètí ìtó tí wọ́n fi jùlẹ̀ gbogbo ẹ̀yin tí àbàtà dá sí ọ̀rọ̀ ayé yìí àtẹ̀yìntẹ́ dọ́dọ̀ wọn tí wọ́n ṣàdúrà fún yín tọ́gbà àtẹ̀yìn wọn máa kíw àtẹ̀yìntẹ́ jálàbàṣe láàbà tí bàbá wa àbàtà bá pè yín lọ́wọ́ kan nímọ̀ olùdí tí gbogbo yín ọ̀dà wọn kí wọ́n ti pè yín dòní ẹ má jẹ́ wọn ó pè yín má tẹ́ ẹ má fi dá wọn o torí gbogbo kálukú náà lélẹ́yìn ọ̀padà ọlọ́run ò ní fi kàlífà lẹ̀ ọlọ́run ò ní fi kàlífà lẹ̀ yóò ṣe ọ̀rọ̀ gbogbo ẹbí lójú yóò ọ̀rọ̀ wa lójú lu yìí bàbá wa sọ́jà àti bàbá gọ́vnà àti gbogbo ntí ń jẹ́ mọ̀nyìn àti mọ́mú àgbà gbogbo ntí ń jẹ́ òṣogbo àti gbogbo wọn wípé wọn kú arábẹ́ra àti gbogbo yẹn àlùfáà àti ẹ̀kú arábẹ́ra ìmọ̀lẹ̀ àfàǹtà àfàǹtà àfàǹtà ìmọ̀lẹ̀ yẹn ti tàn ọ̀pọ̀ kò lè wọ̀kùn mọ́. àmín. wàláhi kò ní wọ̀kùn mọ́. àmín. wàláhi kò ní wọ̀kùn mọ́. àmín. àbá àwọn àgbàyà sọ̀tà. dàmọ́láwó hayá dàmọ́. ọmọ baba lágége. dàmọ́láwó dàmọ́ lẹ́tọ̀. ọlọ́run jẹ́ sí bẹ́ẹ̀ o. àmín. ọlọ́run jẹ́ sí bẹ́ẹ̀ o. àmín. òkúntẹ́ bàbá wa sọ gbogbo ntẹ ẹ bá sọ fún wa ní wàásí ọlọ́run ó di de dé wa omi tẹ ẹ bá kú jù wá la ọlọ́run ó di òtútù lára wa alibarika ọlọ́run muhammadu rasulillah ẹ wá bá wa sọ fọlọ́run tẹ ẹ bá parí ẹ irú àwọn nǹkan báyìí pọ̀ nínú tó ti ṣẹlẹ̀ sí wa nù rẹ bàbá sá sì lè ṣe lọ náà fina kí mo la sọ̀rọ̀ àfi náà ṣe lọ náà afabula afabula tí kò mi kábàrà o ti ní màtó bó ti lọ náà amiru jésì bó ti lọ náà àwọn bàbá yìí àṣẹ bó ti lọ náà àbáka ní àbùtù bẹ́ẹ̀ ni wọn náà ti lọ náà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan kọjá gold ọ̀rọ̀ ń ṣe fún wa àtùmọ̀dáka tó ṣe fún wa nílọrin tí gbogbo ayé ń nàgà wò wípé ah eléyìí dáa kí irú rẹ̀ ọjẹ́ tiwa títí bọ́ máa lọ́rùn ẹ̀dá kòtò rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń pera yín pé a ah, àwa náà máa fi wù lọrin wa àwa náà jàǹfààní ìrọ̀rìn àjàǹfààní àlọ́rin ẹ ṣàánú wa ẹ bá bí Ọlọ́run ẹ bá bí Ọlọ́run ẹ bá bí Ọlọ́run ẹ bá bí Ọlọ́run kó ṣàánú wa kó ṣàánú wa kó jẹ́ kí gbogbo ohun tí ń jẹ́ ògo òlu wa kó máa dalẹ̀ anúlógo púpọ̀ dáadáa àmọ́ kó dalẹ̀ èyí wọn ni bùkátà tá à ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ bá wa bẹ ọlọ́run ẹ bá wa bẹ ọlọ́run ẹ dákun tó ní ọlọ́run ọlọ́run wọn máa gbà fún yín asalaamualeykum wa rahmatulahi wa barakatu. a kí àwọn bàbá ìgbẹ́lẹ́ wọn bá sẹ́lẹ̀ sẹ́lẹ̀ pé jazakumullahu khairan ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn pé jazakumullahu khairan. bàbá ayé sàtà wọn bẹ̀rẹ̀ wá àfikún wa àmọ́ ní sẹ́dúkàn pẹ̀lú àṣà àwọn ọ̀gá wa nílé kí ó àbáwá abdulgani àbáwá tijani àbábìlà hafiz àbáwá jid wọn ní gbogbo tíjọ mọlẹ kí ó àti ọ̀nà káyé yìí ó gbàdá tẹ fẹ́ tàbí tẹ bá fẹ́ dá ó kà ló kọ́ wà níbí àfún ilé kí ó ní ọ̀la kẹ̀kọ́ tó tẹ́ bá se ẹ̀dọ́ ìgbà ìkẹ́sọ̀ tí ẹ bá se àmàlẹ́ kí ó ti gbọ́ báwọn náà wọn náà wọ́n ti rọrùn fún Yok. yok. Mesela ta soruyu yapma. أعوذ بالله من